واتقوا الله واعلموا أن السعيد من ثبت على الحق مهما كانت الصوارف عنه في زمن للعامل فيه مثل أجل خمسين رجلا أصفف الله سبحانه وتعالى إليتي ó fún ìjọ kọ̀ọ̀kan ní ọdún tiẹ̀. ẹni tó jó lóríire òun lẹni tí ó bá dúró lórí òdodo báyọ̀ wù kí nǹkan tí máa ń yí ni kó yí ni kúrò kó máa yí àwọn èèyàn kúrò nírú àkókò tó ṣe wípé téèyàn bá ṣiṣẹ́ dáadáa lákòókò yẹn èèyàn ká tó ṣiṣẹ́ dáadáa yọ gba ládàá irú èyí tí ń bẹ fún èèyàn àádọ́ta irú èyí tó ṣe yí pé ọjọ́ iṣẹ́ àwọn sàhábà bíyàn ti rinlẹ̀ nínú hadithi Abi Sa'laba al ya ibadallah kámájọ sí wálé mọ̀ wípé a padà rí nínú ìjọ anabi sallallahu alayhi wa sallam àwọn ẹni tí wọ́n fi kó níbi òdodo tó ṣe pé bí ìbàjẹ́ ni wọ́n fi sí wọ́n á ṣéǹjì ìlànà ẹ̀ka anabi sallallahu alayhi wa sallam tó filẹ̀ ṣùgbọ́n ìgbẹ̀yìn wọn òun ni pé wọ́n á dí gàgà wọn wọn ò ní mu nínú àbàtà níjọ́ gbẹndàlù kìyàmù nígbà tí àwọn ẹni tó bá dúró déédéé táwọn bá ń kó sínú àbàtà yìí tí wọn mu nínú ẹ gẹ́gẹ́ bá nẹbi sallallahu alayhi wa sallam ó ní sẹ rí èmi èmi ò ti gbà wájú yín ẹni pa máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ pé ìjọdẹ ọba sórí rẹ̀ ànẹbí rẹ̀ ó ti lọ ṣáájú ṣáájú ìjọ yẹn anabi sallallahu alayhi wa sallam ó ní èmi ó ti gba wájú yín débi àbàtà yẹn ẹ̀rí ó ní àwọn èèyàn kan nú yín wọ́n á fi wọ́n hẹ̀wọ̀n báyìí débi pé tóun bá sọ pé kóun fún wọn ní omi àbàtà yìí mu òun ọkàn rí pé wọ́n á dí wọn wọn ò ní jẹ́ kí wọ́n rọ́dọ̀ òun dé ni màá wá sọ pé wọn náà ọbẹ̀ ẹlẹ́dàá àwọn ẹni àtàbí àwọn èèyàn mi ni wọ́n wọ́n máa wá sọ fún un báyìí pé láàfẹ̀dìrì máa àṣẹdásù báyìí ìwọ ọmọ nǹkan tí wọ́n dálé lẹ́yìn rẹ̀ nínú ẹgbà wa mi wọ́n là níbi sọlọ́lọ́ àṣálá ní nígbà yẹn màá wá sọ pé sọ́kàn lè máa bá dára báyìí ìjìnà ọmọ ajẹ́sẹ́ ni yóò sọ pààrọ̀ ìlànà ẹ̀mí anẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam. nínú ìdánwò fi ń tóbi jù léyìí tó hàn nípa ìpààrọ̀ anẹ́bí ìpààrọ̀ ìlànà anẹ́bí sallallahu alayhi wa sallam àti ìsàdàgbọ̀ ẹ̀sìn tá anẹ́bí mú wá òun náà ni máa tẹ̀lé àwọn ọ̀sán ọlọ́run nínú nǹkan tó tóbi tó ń ṣe ní adé àwọn sọ wípé ìlàjú ni kálí máa ṣẹ̀ṣẹ̀ mí àlàáfíà àti ìjọmọ nìyẹn ẹ wá rí mùsùlùmí tí bá ń jowó ẹ̀sìn rẹ̀ yọ ṣàkíyèsí wípé àìsàn yìí ó ti rá pálápálá wà lè mà nẹ́bí o sallallahu alaihi wasallam àyàfẹ́ ní tọ́lọ́wọ́n bá ká sáánú lógún débi pé wọ́n ń fọ́lọ́ àwọn ọ̀tá ọlọ́wọ́n ọba àwọn ọ̀tá ẹ̀sìn yìí. wọn ń kọ́sí wọn nínú àwọn àmì ẹ̀sìn wọn èyí tó wá fi ń jẹ́ ṣáàjù nínú àwọn àmì wọn òun náà lọ́dún wọn ká má ọdún táwọn mi ń ṣe ara ẹ̀sìn wọn ni o ara ẹ̀sìn ni ara ẹlẹ́ni ọlọ́run bá wa ta'ala ó pa nẹ́bí látẹ̀ alayhi wa nígbà tó bá gbogbo àlè ọlọ́run ní wàrà tẹ̀sẹ̀bì ẹ̀hùwà ẹ̀hùn má tẹ̀lé fẹ̀nu wọn àmì jẹ́ ẹ̀kẹ́mínà ìhàk kọ́ wá tẹ̀lé fẹ̀nu wọn tó wá kúrò níbi wọn tó wá dé bẹ̀rẹ̀ ànẹ́bí inú òtítọ́ ẹ̀sìn lèkólè ń tẹ àná mi ń kóm ṣeré àtàn wọ́n mi káàjà ìkọ̀ọ̀kan nù yín láfún ní òfin tiẹ̀ àtìlànà tí wọ́n máa tẹ̀lé ọlọ́run kúkọ́ nù áyà mi eléyìí wà ní sọ́tún náà aya kejì dín ní àádọ́ta ọlọ́run tún sọ nínú aya mi ọlọ́run ní lèkúnlé ọmọ ti ń jà ń nà mọ́ ń tẹ̀ka mọ́ ń nà ẹ́ sì kú ìyẹn ní sọ́dún hajj aya sixty seven ọlọ́run ní gbogbo ìjọ kọ̀ọ̀kan òun la fún ní ohun tí wọ́n ṣe ìjọsìn tí wọ́n máa sin lọ́hùn wọn ni mọ ń níbẹ̀ yẹn òun náà lọ́dún ìyẹn ní péjọ kọ̀ọ̀kan la fún ní ọdún rẹ̀ tí wọ́n máa ṣe lọ́jẹ́sà rẹ̀ ayọ̀ al-muslimun ìwà máa lọ kẹgbẹ́ níbi ọdún wọn bí jésù èyí tí wọn láwọn fẹẹ ṣe ní twenty five ìyẹn oṣù tí ó ti pé twenty two báyìí àbí ọdún wọn bẹ̀rẹ̀ ọdún tuntun tí wọn láwọn ka january tí wọn ní ọdún kan tó ti lé sisi ìmọ̀ lọ bá wọn kẹgbẹ́ ń rú ọdún yìí ká máa wí gbólóhùn pé gbogbo ọdún tó bá ti bá ní láyé kéèyàn sá sọ ọpẹ́ náà ni ìbòrò kan láyé fún òṣèjì àjọ bí òkú tóró yìí irú kẹgbẹ́ yìí ìkẹgbẹ́ níbi ìlànà ẹ̀sìn àwọn ènìyàn ni èyí tó ti fi gbé ní ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam sọ nínú ẹgbàá wá sí Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu anhuma wa ardahuma wọn là nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé man wọ́n ti dára wọn ni ẹ́ sábà mọ̀ fún wọn fẹ́ sọ tún yẹn gẹ́gẹ́ bá a ti ń sọ yìí gẹ́gẹ́ bá ń kéde rẹ̀ ká lè fi sọ́ra ni ọ̀ pàápàá jùlọ àkókò náà lọ bára wa lákòókò yìí tó ṣe yí pé sábà àwa wí bá ṣe wí ìyá àbá wí àkùkù máa mọ̀ fún wọn fẹ́ yẹn nítorí àwọn òkùnfà kan tí ó jẹ́ àmọ̀ nínú àwọn òkùnfà táwọn ọmọ fẹ́ sọ tún wọn tí wọ́n ń ṣe ọdún kẹsẹ̀ ọ̀hún náà ní bá a ti rò pọ̀ mọ́ kéferì láwùjọ wa kódà ẹ ra àwọn ọmọ mi tó ṣe pé àwọn ọmọ tí wọ́n mọ ìpínlẹ̀ wọn nínú Islam ni ẹ máa ra àwọn tó ti ṣéǹjì láàrin wọn wọ́n tún bú ṣe gàdà wọ́n lè tún wọ aago tí wọ́n bá rí kí mùsùlùmí pọ̀ wọ́n ó sì ra pálápàlà wọ̀bẹ̀ lọ nínú àwọn okùnfà tí ń jẹ́ ká mọ̀ pé wọ́n fẹ́ sọdún wọn yìí àwọn náà ní rédíò àti tẹlifíṣàn ẹ̀gbọ́n ti máa pariwo wọ́n lè wọ́n á sọ òbítíbitì ẹ̀bù nínú àwọn nǹkan tí jẹ́ okùnfà tí jẹ́ ká mọ̀ tí wọ́n ń ṣe kí ni wọ́n lọ́ ń ṣe yìí ọ̀hún náà ni bó ti jáde apá kan àwọn mùsùlùmí tipẹ́tipẹ́ gan lọ́ọ́ ti lápá pẹ̀lú wọn kì í ṣe lásìkò tiwa yìí òun láti máa rí Imam Ibn Taymiyyah rahimahullahu wọ́n kẹ̀dí ojú ọ̀nà tó dúró déédéé ìyẹn ni pé ìjẹ́ dandan láti wà lójú ọ̀nà tó dúró déédéé láti lè yapa sí àwọn ẹni tí wọ́n wọ̀ jẹ̀ kéèp. nínú ògùn bàtíjẹ́ káṣí ìmọ̀ tí wọ́n fẹ́ sọ ọdún wọn yìí wọ́n ní pé wọ́n lè gbé àkójọ rìbìtì kan wọ́n wá gbé síbẹ̀. àdékọ̀yẹ káwọn mùsùlùmí kí wọ́n fi síbẹ̀ ara ni alákòjọ kan lábẹ́ fi irú yìí táwọn kan máa ń báàkì ni wọ́n ti bẹ̀rẹ̀ sí báàkì nísìn àlẹ́ ní ìlú kan lábẹ́ sí àkójọ tí ó lágbára kan. aláìyàwó kọ́ sí ni o tọ́jú báyẹn ká lè sọ́ra fún púpọ̀ jù òun ní pé yẹn ọdún wọn yẹn padà ń lọ fi sun pé kálukú náà lọ gbé àwọn àkójọ sínú ẹ̀ ẹ̀rí nínú nǹkan tí ń bí a máa fi lè pé wọ́n ń sọdún láwùjọ ọ̀kan náà bákan náà kágbọn aláburú kò sílẹ̀ sí láti lè jìnnà sí ni bó ti wá nù ní O ní sẹ́yìn ráhùn yẹn wọn bá nẹ́bí sọ́lọ́ wa àṣàlà wọn béèrè rere ṣùgbọ́n gbàdé mi ò dé láburú ní béèrè ó ní mò ń béèrè láburú yẹn ẹ̀rú ń bà ní n sínú ẹ̀ nínú òkùnfà táwa fi mọ̀ pé wọ́n ń sọ fún yẹn láwùjọ wa sọ̀rọ̀ sọ wa ń pa rẹ̀ òun náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ariwo táwọn mùnẹ́sìkì àdínì tó ìfáwọn ni. ìbọn ọ̀la mi ka kí nínú sùn sí dẹ́dẹ́ ní kẹ́kẹ́ àbí sùn ẹni tí wọn máa ń wí yẹn lọ́pọ̀lọpọ̀ gbà bí wọn náà bá ní iṣẹ́ tó fi fún yẹn lówó oṣù kó o ṣe sún hijira tí wọn máa fi ṣe tọ̀dọ̀ tiẹ̀ o lè kó sùpà lọ́ máa kà bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó fà tí a fi mọ̀ nípa ọdún wọ̀nyí òun náà ní pé láti lè ká gàgá kúrò níbi ká tún sọ lójú rọ́ ẹni tí bá ń ṣèbàjẹ́ kọ́mọ̀ kó ń wà lórí ìbàjẹ́ ẹni tí ó ti wà lórí ìmọ̀ náà ọ wà ń wà lórí ìmọ̀ náà kámá wa gbẹ́sẹ̀ jẹ́ kásì má gba ẹ̀sán níbi ọdún táwọn kẹfẹ́rí yìí ń ṣe ìyẹn àwọn ọkùnrin yó pé kẹfẹ́rí ni wọ́n kẹfẹ́rí ni wọ́n ó léyìí ọlọ́run ọba sùhánà ọ̀tá alájáde ń lọ́rọ̀ ọlọ́run ọwọ́ ń lọ́rọ̀ ọlọ́run ọba sùhánà ọ̀tá ara tọ́lọ́run ọba pé wọ́n ní kẹfẹ́rí ọlọ́run ní àwọn tí wọ́n sọ pé mẹ́ta lọ́kàn lọ́lọ́run ọlọ́run ní àwọn tó ń sẹ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run ní kèfèrí ni wọ́n o kèfèrí ni wọ́n o kí yẹn máa sọ pọ́tù wọn yẹn lèyàn máa ṣàwòsí rẹ̀ ọdún tó ti fẹ́nu tí wọ́n gé òkò àwọn kátólíìkì nìkan ni wọ́n gbà pé on twenty five december yìí ni wọ́n bí jésù ìyẹn ni wọ́n bí anabi ẹ̀yìn sàrè sọláàtù sàlẹ̀ gbogbo àwọn yòókù arínú wọn tó yẹ pé ọjọ́ kẹsẹ̀ january ni sílànà níbo lẹ́yìn tí máa ń jiyàn pé ọjọ́ kan lọ́jọ́ ọdún jákàm ọjọ́ kan ní ọdún léyà níbo ló rújú rí kò rújú kájà á tún sọ pé paríparí gan ọdún tí ọdún wá láwọn ń ṣe kó ṣe déédé ọjọ́ tí wọ́n bí Jésù tó ń parọ́ rẹ̀ yìí ó tún wá ṣe déédé ọjọ́ tí wọ́n máa ń sin òrìṣà àwọn tí wọ́n ń sin ọ̀run ọjọ́ táwọn ènìyàn máa ń sin ọdún òòṣà ọ̀run ọjọ́ yẹn ni wọ́n fi sí akólekọ́lé hada astaghfirullah li ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استكبروه واتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وجهركم nínú ìpìlẹ̀ ẹ̀sìn الإسلام ìyẹn ẹ̀sìn Islam òun ni kéèyàn nífẹ̀ẹ́ kó ṣe pé ìfẹ́ inú fèrè ẹ̀sìn islam wọn ni kéèyàn kórìíra àìnígbàgbọ́ àti gbogbo àwọn tó ń ṣe àwọn tó yóò náà bẹ́ẹ̀ o kéèyàn sì máa ríra rẹ̀ sẹ́ni tó ní ìtọ́lá pọ́nlé pẹ̀lú kọjá mùsùlùmí ó tún máa ṣe fáàrí lórí bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó síbi eléyìí ní sọ́ọ́tù fòsílẹ̀ àyà márùn-ún ní ọgọ́ta ọlọ́run ọba ní àbí àyà mẹ́tàléní ọgbọ̀n ọlọ́run ọba sọ wípé. ومن أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا ọsẹni tó sọ̀rọ̀ tó dáa tó ẹni tí ó pèpè lọ síbi ìtọlọrun wa amila saliha ọwọ àtiṣe rere wa qala innani minal muslimin àtọyẹ kí yẹn tó máa dúpẹ́ fọ́lọ́run fún mi jẹ mùsùlùmí àìsí fẹsì hàn àwọn ní kí yẹn lóhun lè kọ mí yọ ọfà ikọ kejì yọ olè ní ọtẹlẹ wá sí lòun ọdọ dídí rásìkò yìí ọba tí wọ́n padà di bí irú àsìkò yìí lọ́ba tún ti gbọ́lá lòun jẹ ẹ̀rí àti nǹkan tó yẹ kí yẹn máa ríra rẹ̀ sẹ́ni àpọ́nlé yẹn pàtàkì sí mo ní pé èmi sì tún jẹ́ mùsùlùmí nítorí ká lè dúró dédé lórí Islam yìí lọ́lọ́wọ́ ọba fi ìwáyé pé ká máa bẹ lọ́wọ́ ọba sùhánà a máa bẹ lọ́wọ́ ọba sùhánà tálá pé kó fún wa nídùú sísìn ó tẹ̀ kéré ọgbọ̀n lẹ́ẹ̀mẹ́tàdínlógún ní gbogbo ọjọ́ kan táàmù abẹ́lẹ̀ ń pè ní ìdínà sírọ́ọ̀tọ̀ lè mùsùlùmí. ìtumọ̀ rẹ̀ ní kí ọlọ́run ọ̀nà tó tó déédé sísè ọ̀nà islam yìí ọlọ́run dàkún mú wa dúró lórí ẹ̀ o yé ká lè dúró lórí ẹ̀ o ẹ̀rí. bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala tó wá ń kọ̀ fún wa kíkẹ́ àníká má fara ju àwọn ènìyàn torí kèfèrí ni wọ́n kànáàbí wọn tó lọ sọ yìí pé ti ń bẹ lọ́wọ́ ọkọ̀ gbélé ẹ̀sìn tó ń sìn ẹ̀sìn tó ṣe pé àti parẹ́ pẹ̀lú islam ìwọ́n ti ń bẹ lọ́wọ́ yẹn gbé lè bá nẹ́bí bá dé sallallahu alaihi wasallam ṣùgbọ́n lọ́rọ́ sí ni wọ́n wọ́n ọ̀dọ́ ọlọ́run wa kọ̀ ibi àbúgbọ́dọ̀ farajọ wọn ọlọ́run kọjú dá nẹ́bí sallallahu alaihi wasallam gbàtọ́ ń bá sọ̀rọ̀ bá wa ní sọ̀rọ̀ ọlọ́run fún mẹ́jọ àlẹ́kà ara ṣẹ̀rí fàtẹ́bíà ìyẹn ní kò tẹ̀lé o wọ́n là tẹ̀tẹ̀bíà àwa ẹlẹ́dínà láyà ìlàmù. míì tẹ̀lé lánàá àwọn ẹni náà nímọ̀ o àtúndòdò làwọn kan ní o. ẹni kó wà nù àyà ìgbẹ̀rọ yóò lè mọ̀gbìn òbí àlẹ́ ìhìm wọ́n là sọ̀ọ́lì. yàtọ̀ sójú ọ̀dà àwọn ẹni tó ti pẹ́ lọ́wọ́ bá ti bínú sí ìyẹn làwọn ojú wọ́n là sọ̀ọ́lì. àtàwọn tó ti sin náà nítorí pé àwọn ojú yẹn nìyí àwọn onímọ̀ nípa ìtùtù bọ́ọ̀lù ẹ wá rà wọn ọkùnrin yóò ní àwọn tó máa ń sápẹ́ yẹn àwọn yẹn nìyí wọ́n kàn sí lọ́hùn lórí àìmọ̀kan ni ọlọ́run wá ṣe kìlọ̀kìlọ̀ òun wí bẹ́ẹ̀ fanẹ́bí ọlọ́run dẹ̀ ti mọ̀ fanẹ́bí ò lè tẹ̀lé lánàá àwọn tó hàn mímọ̀ ajásí fún àlọ́ bá ń bari ọlọ́run ni má tẹ̀lé má tẹ̀lé ìfẹ́ inú àwọn ẹni tó ṣe pé wọ́n nímọ̀ ọlọ́run tó sọ́nù áyà mi káàkiri ìsìnlẹ̀ sí ìmáfarajọ ولا ترضى أنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم inú wọn lè dùn sí ẹ tí wàá fi kọ́ ló wọn tó bá ti bí irú twenty five àbí january one ni tó bá lọ gbà wọn ni wàyí o ẹ̀yin náà ti sèse ẹni tó lajú báyìí sí ọlọ́run bá ní wọ́n la ẹni sábà àti àwa ahùn bàdàmà jẹ́ àkà mìnàláìl tó bá lọ tẹ̀lé fẹ̀wọ̀n lẹ́yìn mọ̀ ẹ̀sìn tó ti wá dé bá ọ mọ́ ọ̀lẹ́kà mìnà lọ́ọ̀kì mi wà lè yé ni wọn là wá fi ó lè rí alátìlẹ́yìn gan lọ́dọ̀ lọ́dọ̀ yàtọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala wọn là wá fi kọjá sẹni tí ó sọ fún níbi ìyà Ọlọ́run tó sọ nù áyà mi Ọlọ́run ni wọlé ẹsẹ kúnnù kalladhina tafarraqu asọdarẹ làwọn ẹni yẹn tẹsán fẹfẹ máa sọ fún wọn ni Ọlọ́run ni ẹ má dàbí àwọn ẹni tó ṣe fún wọn pín yẹlẹyẹlẹ o wọn wọn tún wá ya pẹ̀lú min ba'di ma ja'athumul bayyinat lẹ́yìn sálàyé tí wàá bá wọn ẹ̀rí ọlọ́run fún pè wá sí àníká yapa sí wọn ni ká má kọ́ sí wọn bí jù kọ́ mọ́ káwa ní kò sọ nígbà tá a bá ń ka ìrìn sí ọlọ́run ká máa kọ́ bínú ọlọ́run ọlọ́run sọ ibi wọlé àtẹkùnù kẹlẹ́dínà hóòtúlù kìtà min min kọ́bùl ẹni ìdàbí àwọn ẹni tí wọ́n fún tíra ṣáájú ṣáájú fọ̀dọ́ làálẹ́ gùnlámẹ̀ ọwọ́ apẹ́ fún ó tiẹ̀ tó ronú wípé ọlọ́run máa fi tíra kẹrẹ́ ọ̀rẹ́ lè sàmẹ́bí ọgọ́rùn ọdún ti kọjá méjì ti kọjá mẹ́ta ti kọjá kódà wọn lọ sọgọ́rùn ọdún mẹ́rin tí wọn tó dẹ̀ wá sí kílẹ̀ yìí gbọ́ lọ́dọ̀ àwọn bàbá yìí tó ti lọ pàtẹ́bí yìí sáré wọn bẹ̀rẹ̀ sí kọ̀kọ́ púpọ̀ lẹ́yìn ní oṣù máa gbogbo àwọn kẹbí ọmọ àwọn abẹ́bẹ́ omi ò tiẹ̀ bá làákà yẹn mú gan. àdẹ́bí ọlọ́run àwọn làwọn kọ́ sí dáadáa gbogbo ara yé ẹ máa sọ bá àdẹ́bí ọlọ́run kan gbà tó mu tí yóò náà bó ti kọ́ lọ́mọ rẹ̀ kẹ́ nìyẹn áà láàdẹ́bí ọlọ́run tó ti gbé àwòkọ́sì lọ́jọ́ gbogbo ara yìí ẹ̀rí àyẹ̀jọ́ ọ̀rọ̀ nbí kanjọ́ kan nìkan bá sọ yìí pé ẹni tí máa ń dẹ́sẹ̀ jù ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan ní máa ń dẹ́sẹ̀ jù kọ́ta kọ́ ànábì ọlọ́run ẹ̀ka ìṣúrò yìí fẹ́ẹ́ máa rí àwọn ewì ó sì ní wò ní ìkan lòun ẹni tí máa ń dẹ́sẹ̀ jù ànábì báyìí à ẹ̀ka yẹ̀mí ìwé lẹ́nu ẹ̀ jákọ́bù kan ní máa ń dẹ́sẹ̀ àníwìkú yìí lọ́ fẹ́ máa rí ẹ̀rí ọlọ́wọ́ ọba sọ wípé àní ẹ má dàbí àwọn ẹni tó ti pé wọ́n fún kíra ṣáájú ṣáájú fọ́tọ́ọ̀lẹ̀ àlehìmùl ẹ̀mẹ́dẹ̀ ó ti pẹ́ kí wọ́n tó tẹ̀ máa rí mẹ́rin bí ah, ọjọ́ ń bọ́lọ́run tẹ̀ sọ kíra kankanlẹ̀ fún ànẹ́bí wa kílẹ̀ yìí ti gbọ́ àwọn ọ̀rẹ́ tí nàìjíríà wò ni wọ́n ti gbọ́ ẹ̀rí ọ̀kọ́ sàti olóògùn ọkàn wọn ti wá lé kankan ẹ̀wọ̀n bí ọlọ́run ọba ti sọ síra kalẹ̀ fún àtẹ́rí ọlọ́run ọba ti pẹ́ gbégbé tire gbégbé gbèrègbè wọ́n tẹ̀ wá àwọn àti fi ẹgbẹ́ kí ló mú wa kọ̀kọ́ sàtìkò lóru ọkàn wọn ti wá lé ọlọ́run ni wọ́n kẹ̀ sí romi nìhun fàṣẹ́kọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn olùjáde kó nù tẹ̀láṣẹ ọlọ́run ọba ni wọn. ẹ̀yin ẹrú sí ọlọ́run ọlọ́run tún kọ̀ bíbí àní àwọn ọ̀daràn gèdè níyàn bí àwọn tó ń sáfẹ́ yẹn. èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ o torí ọlọ́run yà ayyuhal ladina amanu ẹ̀yin nígbà gbọ́dọ̀dọ̀ la tattakhidul yahuda wan nasara awliya ẹni mú àwọn jù àtàwọn ọkùnrin ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ o ba'duhum awliya'u ba'd apá kẹrin wọn máa ń bára wọn sọ̀rọ̀ ẹni ọlọ́run wa wí ni pé wọ́n mọ̀ yẹn tawallahum minkum ẹni yóò dọ́bẹ̀ nífẹ̀ẹ́ wọn nù yín nínú ẹ̀yin onígbàgbọ́ òdodo fa innahu minkum ó ti dára wọn níyà o ẹ̀rí ó ti dára wọn níyà o kọ́dà ní ọ̀nà àyà mi ní sọ́dún mi jẹ́ àdìlà àyà tó gbẹ̀yìn yà àyà twenty two ọlọ́run ilẹ̀ àtẹ́jìdò kọ́ ọmọ yìí pinnu nàbí láhi wàlí yọ́mi láàkìr ó lè rí jọ̀kẹ́ tọ́jú ọlọ́ngbà àtọ́jú ọ̀kẹ́yìn yóò wá dúnà mọ́ni àdàlọ́ àwọn rọ̀ṣọ́lá tí wọ́n máa nífẹ̀ẹ́ sẹ́ni tí ń yapa ọlọ́run tí ń yapa tó jìfẹ́ kódà kó jẹ́ bàbá wọn kódà kó ọmọ pẹ̀lú báyìí ẹ̀rí bọ́lá nǹkan alẹ́ ni yóò tọ́ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ wọn nínú yín o wọ́n ti dára wọn o wọ́n ti wọn o nbẹ̀ láti rí i pé wọ́n ní sẹ́rí máa farajọ wọn yóò jẹ́ kí yẹn wọn o ọdún wọn ní bọ̀ yìí kí wọn náà wá ṣe bí wọn ní ọjà débi ń ta àwọn ni wọ́n máa ń rà jù hàn wa fara jọ wọn ajogún fẹ́ o ìfẹ́ yẹn wà nínú nínú nífẹ̀ẹ́ yẹn ó ti kọ́kọ́ hàn tọ́ba padà yá yọ padà hẹ̀ níta o ẹ mọ̀ fún ọmọ àkọ́kọ́ kẹrin ni làáfẹ́ ni tọ́ba hẹ̀ lẹ́mìí yọ padà hẹ̀ níta o òun ló fà lóbi yá wípé òbí ti fi ti àwọn ẹsẹ̀ wúrà àti sunna nabi sallallahu alaihi wasallam ló ń kọ̀ fún ayé pé àjọra ah, o ẹni pé lọ́pọ̀lọpọ̀ gba àwọn máa ń sọ pé ẹ̀mí sọ fún àwọn ẹlẹ́sìn kejì o tọ́lọ̀ ń sọ pé inna ad-dina inda Allahi islam kí ẹ̀sìn ìwúrò kan ń bẹ lọ́dọ̀ ọlọ́run òun náà ní islam ẹni tí o bá ti ṣe islam kékeré ni o èrò wàhálà yóò ti bá àwọn àṣẹ ìgbà ọlọ́run kan náà là ń pè àwọn aláìkè sọ ọlọ́run kan náà là ń pè àwa ń pè ọlọ́run ẹ̀yin wa ń pè ẹ̀dá ọlọ́run ní ọmọ ọlọ́run ẹ̀sùn wa ń pè wọn lọ́lọ́ nbọ́ló ti wá jọra wọn lẹ́yìn táwọn àti nígbàgbọ́ tó sábẹ́lẹ̀ kíláàsì táwọn máa ń ka ìpè láàmì yẹ́ lè ti lọ́lọ́ wọn làmì yóò lẹ̀ pé nínú ìròyìn ọlọ́run òun náà ní fọlọ́ ọba nìyí kò bímọ ẹnì kí o ti bí ẹ̀dá wọn sọ fún bímọ bó làdúrà fọlọ́run kẹ́ná àwa ń pẹ́ ní tí òbí mọ sẹ́nì kí o bí ẹni wọn wá bílẹ̀ nìkan ń pè lọ́lọ́run àpè kankan náà rárá bí bí òkọ mọ Eri wọn nígbà tá nẹ́bí sallallahu alaihi wasallam nínú ẹ̀nìyẹn nígbà tí wọ́n dé Madina ọjọ́ méjì kan bẹ tí wọ́n máa ń ṣe táwọn yẹn máa ń ṣeré bẹ tí wọ́n máa ń yọ ṣẹ̀ṣẹ̀ nínú hadith Anas Malik radiyallahu ta'ala òjijì ọlọ́run wa ni àkílẹ̀ ah, tí wọ́n ní bẹ́ẹ̀ ni ọjọ́ méjì yìí ni àwọn máa fi ń máa ṣeré ni ọlọ́run ti wá pààrọ̀ fún yín pẹ̀lú ọjọ́ méjì míì òun náà ni ọdún léyà àti ọdún jákà ọ̀wọ́n níbi ànábi sọ́lọ́ àtọ́lá ṣe kéde ọ̀bákiri ń jọ́gà ìpè ìlà ọ̀bákiri ọdún léyà yìí ọdún tiwa ni àti kérésì tẹ́ǹpé tẹ́ǹpé kan lọ́dún kékeré àtọ́dún ńlá àti kéè sọ́dún wa. ẹ̀rí nínú hadith mi tó lálàáfíà dáadáa tábí ipá àkókòtò farajọ wọn fi fíwù kọmọ nínú hadith àbí ìwéyọ afa ọ̀sọ̀rọ̀ ìdọ́kùn ìyàmọ́ nínú ẹ̀dúgba hadith yẹn wa wọ́n ní ọlọ́run ọba kí wọ́n mọ̀ ní ọjọ́ jímọ̀ pípé ọjọ́ ọdún ní ọ̀jẹ̀ ẹ̀rí àwọn yahudi ọjọ́ sátọ̀dé làwọn wá mú ìyẹn àwọn jù àwọn ọkùnrin yó àwọn wá mú ọjọ́ anabi sọlọlọ wọn fi ọ̀nà ẹjúmọ́ àwa àsọdún wà kẹta òun náà ní ọjọ́ nínú wa. nígbà tí ẹgbẹ́ ọ̀jọ́ wọn bí ti wù kọ́ mọ́ tọ́lá àwọn yẹn nìyí ọ̀tọ́ ọlọ́run ọ̀hún eré ẹ̀sìn mùsùlùmí kékeré ni wọ́n ìyá àwọn ọkùnrin yóò tó ń sáfẹ́ yẹn àwọn ànẹ́bí wọn tí wọ́n ti lọ ní mùsùlùmí ẹ̀rí ànẹ́bí sallallahu alaihi wasallam nínú hadith Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu ó ní ẹ̀sìn máa tẹ̀lé lánàá àwọn tó ṣáájú yín bí gbèsè bí gbèsè débi pé tí wọ́n bẹ wọ ìwà gíríńdì ẹ̀ máa bá wọn rẹ̀ sínú wọn ààrẹ ni tí ó tún sin wọn jẹ nínú àlè ọmọ yìí lóun ní ọlọ́ba yà rẹ̀ tàbí pọ̀ subhanahu wọn ní òjijì ọlọ́run àwọn òwúlẹ̀ ń sọ̀rọ̀ wọn yẹn wọn ní bẹ́ẹ̀ ni àwọn yẹ̀wúdí àti nẹ̀sọ̀rọ̀ ni tí ì sọ àwọn tani ọba kújẹ́ àwọn náà ni nínú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ káàbìrì ike àkùgbọ̀dọ̀ kọ́sìn ara bíi tí wù kọ́mọ òun ni ọ̀rọ̀ tí àwọn sàhábà gẹ́gbọ́yé lọ́dọ̀ àdébìsọ́ lọ́lọ́ àìsàlá bí àfọwọ́ ọ̀rọ̀ mọ̀ọ́dún rọ́dí ọlọ́run tàlà ánú àrùtọ́ wọ́n ní ẹ̀mí ìlọ kọ́ èdè àwọn elédè mi yàtọ̀ sí lárúbá gbogbo àwọn mùsùlùmí ìdójútì lọ jẹ́ ká má gbẹ lárúbá wa o èdè ẹ̀sìn wa ìdójútì ni o ọyẹ ká lè gbọ́ lárúbá táwọn àbí sí lọ́wọ́ torí bá wà bẹ́ẹ̀ ka kuran lákàyè pẹ̀lẹ́dè lárúbá wa ni kò sí bàbá tí ń ṣe ń yèdè sédè bẹ́ẹ̀ ni túmọ̀ rẹ̀ ó ti máa dínkù sí ẹ̀rí afáwọn ọmọ rọ́dí èdè àwọn àwọn elédè mi ẹ má lọ kéde elédè tí ìbá ti bá adébùkádà sí irú bí òyìnbó ní ìdìbò ṣe jẹ́ ọ̀sísá language àwọn ará nàìjíríà àtàwọn àyè mi ó wulẹ̀ jẹ́ nítorí ojú ó yẹ kójú ó tiẹ̀ sí àwọn tó wà nàìjíríà pé wọn ò lédè ṣé ibo àti yorùbá àtàwùsá ládàpọ̀ làáfi ń ṣèjọba ní àdíkílọ́sìn àwọn pẹ̀lú èbò wọ́n ẹ̀ mú yẹn lẹ́rú wọn mú wa lẹ́rú ni làwọn tọ́ba yìí níbù káàdà ṣùgbọ́n yà fẹ́ máa fi tajà àtàwọn ẹbí ṣe kankan òun ló ṣùgbọ́n pé yẹn ọkàn wa sọ di fáàrí rọ ìdílé wa ni ẹ lọ́kọ́ afa ọmọ ọdún kàtọ rọjì tẹ̀lé àdì ó ní ẹ̀sìn mẹ́rin e lọ́wọ́ wọlé táwọn ọkùnrin yóò níbi sọ́ọ̀tì wọn tí wọ́n bá ń sọdún wọn èyí tẹ́lẹ̀ mi ò lè kọ́ méjì lòún jẹ́ tọ́ba di twenty five december yóò gbé kọ́ kejì jáde yóò lòun ò nílò tọrọ nǹkan tuntun kí ó tún tẹ̀lé nù gbèsè ayé òun àbódi ẹ january kọlá ẹ wọn kọlá january yọlọ sùn ní sọọsì ẹẹri wọn nítorí fa ẹnẹ sọkàtà tẹnzilu àlehìm torí bínú Ọlọ́run máa máa sọ kalẹ̀ lé wọn lórí kọ máa kà ọ fún níbẹ̀ torí wọn ya pàṣẹ nẹbí Ọlọ́run kí wọn ní wọn máa lọ bẹ níjọ́ tí bínú Ọlọ́run yẹn wọn bá sọ kalẹ̀ wọn máa ṣe pé pẹkí pẹkí náà lọ máa máa jẹ fún ọ ẹẹri nínú ọ̀rọ̀ mi ó ní ẹ sí àwọn ọ̀tá ọlọ́run níjọ́ ní wọ́n bá ń sọdún wọn torí bínú ọlọ́run ọba máa dé bá wọn níbi ohun tí wọ́n ń sè yẹn. nínú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ àdìyà yàrá Qur'an ó ti sẹ́yìn láwọn ẹ̀rọ ọlọ́run máa ti ọjọ́ ẹ̀rọ ọlọ́run ọba àjọṣe ayé láàyè ṣàdúró nẹ̀sùlù wọ́n yìí lọ bí ọdún àwọn ẹlẹ́bọ ẹlẹ́bọ làwọn kan ní yóò nígbà ojú òjò ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíì bí wọ́n ń sọ̀rọ̀ náà yọ tọ́ba ti tàwọn eléégún ẹ̀wọ̀n tí wọ́n ní ṣé kàdáàmù ti sọ̀rọ̀ sí wa ń sẹ́yìn tẹ́lẹ̀ wọ́n sì ti sọ̀rọ̀ ní èmi yíyọ́ dájú pé ní ti ìdáyé yóò ti jọgọ́ta ọdún lọ tí wọ́n ti sọ. ibi ní ẹ̀rọ awọ̀ sẹ́yìn èèyàn ọmọ bí gbèfèrí ni wọ́n ní bí mùsùlùmí ni wọ́n ní àwọn yìí dáa pé wọ́n. níjọ́ tí wọ́n bá ń ṣe ọdún ẹbọ ó ní gbogbo ará àtẹ́yìn ọ̀sẹ̀ bọ ni wọ́n ee lórí àwọn mọ̀dárì pọ̀sọ̀gbò mí ìyá yẹn náà ẹ dẹ̀ rí àwọn kọrin yóò tó ti tó ti gba tó ti gba sáà níbi kọrin yóò rẹ̀ òun ni o ti yà lọ wí délé báyìí ẹ dẹ̀ báwọn fẹ́ táwọn fẹ́ làwọn ti ẹ̀ wọ́n ló dúró yìí làwọn àwọn yẹn wọ́n tẹ̀ wá yà yà kuyà pápátá àwọn tó lè gbé bòlí wọ́n lè lọ yìí nìkan tàbá rọ̀ sọ̀lọ̀ tàbá àwọn olóṣèlú àwọn olóṣèlú wọn ọ̀kọ̀ tí wọ́n wé láwà nìkan wọ́n sì lọ ẹni bá wọn kẹgbẹ́ níbi nǹkan wọn tí wọ́n ń ṣe arábí tí nǹkan mọ ní àwọn ẹrú tí Ọlọ́run bá ní láyè ṣáájú ó lè zòrò pé lọbi ọdún àwọn ọfẹ bọ kọba àjájú báwọn ẹni tí wọ́n wọ́n ti su orò ni àbí ẹyin ẹwà eégún ni fún èdè bẹ débi kí wọ́n á jẹ ìrẹsì àtẹrẹ méjì abáàkàn ti ẹdá wákàtàn ìrẹsì àtẹrẹ méjì lẹ́yìn ìgbẹ́ náà lẹ́nu sọ ah àsìkò wọn ti dé ọba wọn kò kí ilẹ̀ rẹ méjì lórí ráìsì tó wù ẹ̀rí àwọn ẹrú sí Ọlọ́run bá wọn ẹ lọ bí àwọn ọdún yìí káwa náà jẹ àwọn ènìyàn ibi dáàbì pé kìnìún burú dé ní àwọn ẹsẹ ọrọ. wọn ní arákùnrin kan sọ fún anabi sallallahu alaihi wasallam Ọlọ́run ti ṣèlérí fún wọn mi buhari wọn níbẹ̀ yẹn súnmọ́ àti yìí pé ibi tó lọ́ọ́ fẹ́rẹ̀ sí yẹn ṣé òde bí òsà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kò sí bẹ́ẹ̀ ó tún wá béèrè pé ṣé ọdún àwọn ọ̀sẹ̀ bọ́ nígbà tó já sí pé nìyẹn fẹ́ lọ pẹ̀rẹ̀ ìjọ sàrùtù sálálí kọ́ máa lọ pa síbi táwọn ọ̀sẹ̀ bọ́ sí sọdún la ilaha illallah bó o láti wá fẹ́ sọ nípa pé kéèyàn kẹ̀sì bá wọn sọ sí yẹn kẹ̀yìn. torí bẹ́ẹ̀ ká sọ̀ra eléyìí ni àwọn díẹ̀ nínú púpọ̀ nínú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ tó ń sọ wa lára nípa wípé ká má fara ju àwọn ọ̀sẹ̀ bọ̀ yìí níbi ọdún wọn. dẹ́dẹ́ ni ká jìnà síbi tí wọ́n ti ń sọdún wọn ká sì má ṣe bí wọ́n kódà kápá bá wọ́wọ́ kọ̀ọ̀kọ̀ ẹ wo lọ́sùn ní ẹ̀rí aláṣẹ wọn yóò pé ọkọ̀ ọkọ̀ ojú ni ọ̀fẹ́ má lọ bá wọn wọ̀ ọ̀rọ̀ kò ní kẹ̀kẹ́ tó fẹ́ lọ sí ilé bọ́ wọ́n máa fi pínpín àti bínú ọlọ́wọ́n bá bá ń tọ̀ láyìí àwọn ọlọ́dẹ dé bá pẹ̀kípẹ̀kí bí ó ti bọ́ sórí ìtẹ́ náà nìyẹn bákan náà kí yẹn má sẹ́fù fún ọ kọ́ má rìn wọ́n lọ́wọ́ lórí ọdún wọn pẹ̀lú kátàkárà ẹlẹ́mẹ̀ máa gbé ah, àdìbọ́sí parí kiri gbogbo ọmọ àyá gbogbo ọmọ àti wìtìwìtì májọ jáde ó ti wìtìwìtì nínú àsìkò yìí ah, aláàjì kan àwọn náà wọ̀ fọ́dún yìí ń bẹ́ẹ̀ sábà yìí bákan náà èèyàn gbọ́dọ̀ tí wọ́n nígbà ẹ̀kọ́ ọdún wọ́n ní kọ́dà tí mùsùlùmí kan bá fẹ́ ṣe ayẹyẹ bíi irú ayẹyẹ wọn tí wọ́n ń ṣe lọ́dún yẹn kọ́ adọ́gbọ́n gbèsè ẹ̀ síbi twenty six ní ọjọ́ òní ìgbókùbọ́ sí júmọ́ ẹ̀mí rẹ̀ sì ní bóun náà rẹ̀ ti pèsè kérésì fáwọn kọ́sọ́mà rẹ̀. àbọ̀lọ̀ gbèsè january five àbí bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ náà haramu ni pẹ̀lú nǹkan tó wà nínú ẹ̀mí rẹ̀ tó fẹ́ ṣe. kódà táwọn mi kọ́ ni wọ́n máa ń lò ká máa lò tí wọ́n bá fi ń sọ̀rọ̀ ẹ̀ ò ní tí wọ́n fi sóòrù sọ̀rọ̀ ẹ̀yẹ má sọ fẹ́yìn lọ sóòrù. kí làwọn mùsùlùmí máa ń ṣe àwọn máa ń ṣe àdúrà ni. àgbẹ̀ ọyẹ ìgbàdúrà fún mi kí lọ́ fẹ́ gbólóhùn yẹn sí i ọ̀ níbi tí wọ́n gbà níbo ni kí wọ́n ti gbà á ṣáda ṣe mú ni èyí ó ṣe ni iṣẹ́ ni ara ṣẹ́ lọ́rọ̀ ọ̀gáyà ìgbàdo àkùnrin bó wọ́n ti mú gbogbo orúkọ lóhùn tá a bá ti mọ̀ tí wọ́n máa ń wí yẹn káwa náà máa wí káfí lè sọ̀rọ̀ fún wọn bákan náà ká má gbẹ́ fún wọn níbi ọdún wọn lóòótọ́ àwọn olùmọ́ ní méjì lẹ́bù èyí tí ẹ bá sẹ́rẹ́ tó jẹ́ bíi súwìtì ṣùgbọ́n èyí tó dáa náà kí ẹ sọ́ra fún gbogbo ẹ̀ tọ́ba tẹ̀ wá jẹ́rìn ẹ̀wẹ̀ nígbà wọn tẹ̀ ti fi sọrí pé kérésì làwọn ń tè yẹn kéèyàn kọ́ اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واخذل الكفرة من اليهود والنصارى المثبتين اللهم اجعلنا من الثابتين والمثبتين للحق لا المبدلين والمغيرين واجعلنا من المعتزين بالإسلام لا بالدين المحرك المنصوح ọlọ́run à ń bẹ̀ ọ́ ni dákun bá ní gbogbo òfin islam àti gbogbo àwọn mùsùlùmí o gbogbo ohun tí ń jẹ́ bọ́ ọlọ́run dákun bá ní yẹpẹ́ rẹ àtàwọn ọ̀sẹ̀ bọ́ gbogbo àwọn afẹ́sìn ìbánipa wọn rẹ o má fún àwọn aláìní gbàgbọ́ látìlẹ́yìn o àwọn tí wọ́n ń ṣe mẹ́ta lọ́kàn ọlọ́run dákun tó adẹ́ni tí ó lè dúró sísìn ṣèwálẹ́ni tí ó dúró sísìn dáàbì lè fìdí òdodo múlẹ̀ má ti wá sínú ẹni tí wọ́n pààrọ̀ lànà nẹ́bí o sallallahu alaihi wasallam ọwọ́ á fi wá sínú ẹni tí ó lè máa ṣe fáàrí tí wọ́n máa ti yàn nìge tí wọ́n máa fi ẹ̀yìn lórí pé yẹn jẹ́ mùsùlùmí à ń bẹ ọlọ́run bá subhanahu wa ta'ala láàrí ti kójú ti o ọlọ́run o gbogbo nǹkan tó wọ́n nàìjíríà ọlọ́run o ẹ̀rí bá ti sọ fún wa tẹ́lẹ̀ wípé adílànà àti lójú òpó nígbò tí wọ́n báyìí ṣé dandan ní kan gbọ̀kadà ní lọ páàkì ẹ̀ wọ́n máa fi ẹsẹ̀ rẹ́rìn ọkùnkọ́ ọmọjọ́ tó ti rìn tẹ́lẹ̀ ara rẹ̀ ò sì dáńgájá mọ́ dáadáa nígbà tó rìn ọlọ́run wá wá nfààní wá fún ọ ọ̀rọ̀ lọ páàkì ẹ̀ kọ́yẹ tí wà wọ́n wà lẹ́sẹ̀ máa ṣe á máa sáré ní kùkù nídìí kí ni àrẹ rẹ̀ fún ẹ̀ ní dandan tọ́bajọ́ bọ̀ lọ páàkì ẹ̀ àtọ̀ pé ṣe sí àwọn ẹni ìdájú eré nìyẹn pé nǹkan tó bá wọ́n wọn àti pààtì òjò bẹ́ẹ̀ lọ. tọ́ba yìí pé gbogbo ojú àwọn àtàwọn àbíbáyé wa sọ pé ẹyin lẹ́mọ̀ ńgbà ọba yá lọ́ba lé yọ padà dẹ̀ torí ìlànà ọkọ̀ tẹ̀sà débi pé yọ̀ọ́ máa lọ ọ̀dà gbogbo ẹ̀rú yọ̀ọ́ máa rú wọn ni ah, àfa àtẹ́yìn náà yóò ń jẹ́gbẹ̀ẹ́ báyìí ẹni gbà mo bẹ́ẹ̀ rẹ̀ kó látàárọ̀ ló ń kọ́. gbogbo àwọn kẹ́kọ̀ọ́ wọn ọlọ́run bá nílẹ̀ o báyìí tó gbẹ tí wàá lé tó dákun ọlọ́run ọlọ́run dákun ṣe rọrùn fún wa májà mọ́tòrò ọlọ́run dákun ṣàtìlẹ́yìn fún wa ọlọ́run dákun má ti wà lójú o ọlọ́run tó wá lọ́kàn balẹ̀ dákun májà mọ̀ fàyà o ọlọ́run dákun yọ́nú sí wa ọlọ́run dákun má bínú sí wa ọlọ́run dákun ṣìkẹ́ wa ọlọ́run má jẹ wa níyà o ibadallah